لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين النبي صلى الله عليه وسلم نبا مهم با وان كيكيكي نيتي طوما سيبتي با في النبي نمر أولادكم بالصلاة لسبع سنين با مهم با تي ديوم ọdún méje ẹ ma pa wọn láṣẹ before ọdún méje náà ẹ lè ma encourage wọn o àmọ́ bá ti dọmọdún méje ó dí kí ni mọ́rùn ẹ pàṣẹ fún wọn ni pé lọ́kírun kọ́dà ìtí ọ̀bá wá fẹ́ gbà tọ́bá ti ń pọmọ ọdún mẹ́wàá ànábì ní ẹlù ẹjọ́ mọ̀ pé èyàn máa jí àbí ọ̀bá kírùn ẹmọ́jọ jẹ́ pà nìkan lẹ́mọ̀ nà wọ́n fún òsìsà sáímẹ́ntì rẹ̀ homework áhírá <laughs> wọ̀ọ̀kù náà ń bẹ́ o òdòdó <laughs> ìta wàhálà tí ó gbówá kóra wa bí ìyá ní ń lọ léèwé ní bọ́mọ ní ẹ̀ ní mọ́ wàhálà wọ́n kò bá bàbá mi náà wọ́n jọ sàṣáìmẹ́ntì ní wọ́n jọ se oòmù ọkù ní èyíun ní ọdíjà àmá wọ́n kírun wọ́n má lù aláṣẹ wọ́n mọ̀ kán se ẹlòmí ọ̀tẹ́ mà ọ̀tẹ́ kan wọ́n sì ń pé rọ́bà náà ti nẹ́bí dúnìá hassan abdullahi wọ́n náà ń sàmí àdúrà tí ẹ kọ́hùn àdúwà tí ẹ ni yẹ̀kúlú na rọ́bà náà ti na fi dùnìyà wà máa lahun fil'afiroti min khalaq aya méjèèjì ìbẹ̀ inú sọ́rọ̀tù bakọ́ra olúwaláwọn kan bẹ in tó kan àwọn ni pé rọ́bà náà a ti na fi dùnìyà hasana ayé ayé iná ni wà máa lahun fil'afiroti min khalaq wọ́n tí ẹ ní nǹkan kan gbà lálìkìyàmà wọn náà tí ẹ wá olùwàwà ni àmá o ẹni ọba gbọ́n o tó nílà káyò àdúwà ti musulmi ni rọ́bà náà àti na fi dúnìyà hasanatan wà fíl àfírọ́tí hasanatan wà kíná àzábànáà ma work towards ẹ̀bẹ́ pé ah, ayé o alkiyama ayé alkiyama ọlọ́run rọ̀hímọ̀ bínà aláàánú lọ́lọ́run pẹ̀lú wa kò ní ọmọ wáyé ìsìláàmù isẹ́sìn pé ma dọ̀tí ma wáyé ma ǹǹ àmá má jẹ́ kí n tí ó tàn má jẹ́ ó sí kíní má jẹ́ ọba tí ò ní tán jẹ́ kíní ó tàn òun láyé kíní ọmọ wà gbére òun lọ́run ẹ̀bá ti wá torí ìgbádùn òbí tí ó tàn tí ó kí àbí tọrí ni wọ́n kówó lọ́jà ọjà tí ó pé ní kíyàn ọta alkiyama kó fi ségíní kò fi ráyé kò sí lọ́sì tó tó torí common sense ọ sọ fún ọ pé ibi tíyàn ó kàn pò ń bẹ́ tí ò tí ìtójọ́ kan nù tọ̀hún wà bá gbogbo tọ̀hún jẹ́ ẹ̀dàkùn in every respect táà bá fi ń gbé ọlá fún ayé gbàlìkìyàmà lọ ẹjẹ́ kó wọ́ chẹ́kì ààrẹ ìjà check ara wa ọ̀rọ̀ tàwọn ọmọ lásọ yìí ọ̀pọ̀lọpọ̀ kí a má bóòlà kì á máa wọn mọ̀ yìí àfàyé ayé ayé ìyá ni ara instances tẹ́ẹ̀fì mọ̀ ní pé kọ́dà àwọn èbó tí wọ́n kọ́ wa àwọn èsè bẹ́ẹ̀ nígbàmọ́ bá lọ léèwé láti monday di jimá àbí tọ́gá kan tó wá ní lẹ́sìn nìkan bẹ́ẹ̀ sátidé ọ̀kan tó ní bẹ́ẹ̀ sunday mẹ́bá tún wá lọ lìdé wọ́n tún ti kí ní ọdún jínú ọlìdé sọ́mà náà ti ní ayé nìkan ni kò sí lè kéwú kò sí ní se ń bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo bí wọ́n bá ń polo rẹ̀ fún yàn ìwọ ní kọ mọ̀ èyí tó pẹ́ ọmọ ò yá èyí tẹ́ bá kà láti monday di friday àbẹ́ ìtẹ́ bá kà tẹ́ bá fi nọ́lídé yìí ẹ wàlì kìyàmà ìyìn wàlì kìyàmà fún yí gbìyàn fi ẹ̀mọ̀ yóòsù tí wọ́n wáyé ó tún wá nira nọ́lídé <laughs> ẹni tí ma ronú bá wọn làwọn tí ọ̀rọ̀ tí ọ̀ tí nǹkan kan ọ̀kan wọ́n ń pa ìkìyàmà ìpòjìlẹ̀ òkọ́ já sí but àwa musulmi rọ́bàná àtíná fìdúnìyà hassanatan wàfil àfírọtí hassanatan wàkínà àdábànà a sì ń wulẹ̀ ń tanra wa náà ni a lè gbọ́n jọlọ́n lọ àti ẹ̀lẹ́gbọ́n tọ́lọ́run àìmójútó balance tolúwa gbé ayé lé gbogbo nǹkan lọ́lọ́run fi òsùn wọ̀n sí tí ọ̀gbọ́dọ̀ jura wọn lọ bí ọ̀sán ni àtòrú olúwa ní bóò ní ọ̀bá ti rí kẹ mọ́ lo òru lọ títí kẹ mọ́ sí gíní pọ̀sàn ọmọ là ẹ̀ ní gbádùn ayé yẹn ẹnu pé à ń jí àtún rí ká okùn ti yàtọ̀ díẹ̀ ìgbádùn ayé náà nù olúwa ní bóun bá sì fẹ́ òun lè pé kó ràn ọmọ ràn lọ gbáà wọn ò ní fún yín lóòrù pọ̀tẹ́ ní gbádùn ọlọ́run fi òru àtọ̀sán ó fi se balance bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtọbìnrin kí ló dé tọ́lọ́run ọlọ́run lè dọ́kùnrin nìkan kọ́ mọ́sí obìnrin bẹ̀ bọ̀ta yóò ní nítùmọ̀ ó lè dóbìnrin nìkan náà nílùú kan pé gbogbo olú yóò <laughs> wọn ní bí balance tiẹ̀ ọmọ èèyàn tí ń jọmọ èèyàn lára ìmẹ́ àti wọ nǹkan méjì ni bí balansi yẹn bá ti wọ́ kọ́dà ayéhun náà ní gbádùn má al'insanu mọ̀káwánún mẹ́nẹ̀l jísmi wà rọ̀ al'insanu mọ̀káwánún mẹ́nẹ̀l jísmi wà rọ̀ in tí ń jọmọ annabi adama nǹkan méjì ni bọ́dì àtẹ̀mí ìjọ tí ó bá ti se pé ara nìkan lókù tí èyàn ń tọ́jú tí ọ̀ tọ́jú kíní tí ọ̀ tọ́jú ẹ̀mí kò ní padà gbádùn ara òun náà ní ń sẹlẹ̀ materialism àkùnlá ọ̀rọ̀ rúhù ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ alkiyamama nàtíjà ara nàtíjà tákọrí láyé ń bí ìkọ́tẹ̀ tó díyà tàlìkìyàmà ni pé ayé tí a wá lélélé òun náà àìwá mójú tó tọ́lọ́run yìí kọ̀ fẹ́ jẹ́ kí èyàn kọ̀ jẹ́ jáyọ́ gbádùn rẹ̀ náà má ní ẹ̀bá wọlé táwọn tọba ti lówó dí àbọ́ láṣẹ kíkan ẹ̀wọ̀n lẹ́rò pé wọ́n ń gbé ọkọ̀ lé tí ó ga tí ọ̀húngún olé ibi táwọn èyàn ti ń gbádùn bí lọ ní àkódó bàbá ọyá ẹ̀fọ́ àwọn yìí ọyẹ ti fi tọ́lọ́n kọ́ wọn láti kéèké <laughs> nígbàtí òsìsí yìí ń bẹ̀ mọ́tò pé ẹnu fún ọkàn báwọn náà ti ráyé nìkan là ń kọ́ wọn automatically nàtíjà rẹ̀ náà àwọn ọmọ yìí náà wọn ò ní kù ńlá bọ́sẹ̀gbẹ́ bàbá wọn bọ́sẹ̀gbẹ́ ìyá wọn wọ́n nà bá sí wọ́n ó tí wọ́n ó kọ́tẹ̀ tó kan tàlìkìyámánu tàbá ti gbàgbé balance ìtọ̀lọ́un pé ọlọ́run ní mo sètò ayé bí ọ̀kan bá ti lè pọ̀jù ọ̀kan lọ kò sí gbádùn torí náà kákẹ́kọ̀ọ́ lára annabi ibrahim aleyhisselam ahidina ilá ibrahim wa ismail gbogbo tíyàn bá wà pé ah, alhamdulillah ibi ọ̀dá mọ́ wà yìí tíyàn ó tètè mójú àwọn ọmọ rẹ̀ náà ó mójú wọn lérò ojú ọ̀nà bẹ́ẹ̀ ọ̀dá kí làdéhùn tó lúwa ní agbé pẹ̀lú annabi ibrahim àti ismail an tó hìrọ bẹ̀ìtíyà lè pọ̀ ìfì ara ẹ̀rí táwọn alfáà ma fi pé masalasi ilé ọlọ́run o ọlọ́run ló ní èyàn ní máa wọn lólúwa ní bẹ̀ìtí ilé mi ọlọ́run ò ní gbénú ẹ̀ àbí wọ́n ni tí ń fún wa gbọ́yé èmi ni mo se kí ni èmi ọlọ́run mo ní ma wá retí tí ń fi san lẹ́sàn bọ̀bá ti kọ mọ́sálásí àbò mọ́sálásí kalẹ̀